والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا أذرا أو نظرا إن إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نصفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمرسلات عرفا فالعاصفات عسفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نصفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملكيات ذكرا أذرا أو نذرا إنما توعدون لواكع فإذا النجوم تمست وإذا السماء فرجت وإذا الجبال نصبت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين أعوذ بالله من الشيطان الرجيم جمع القرآن pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ ó ṣọ́ wa níbi aburú ṣètọ́nù ó ṣọ́ wa níbi aburú ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa bismillahir rahmanir rahim pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ ogbó wa láyé ọba tó yẹ kó do ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní òkè tó bá dijọ́ gbé dàlù kìyàmà abẹ́lẹ́ ó ka ẹnìkọ̀ọ̀kan wa kúnú ẹni tí ó kẹ́ níjọ́ náà tafsir wa tèmi yóò máa lọ lérí agbọ́nrin sísàfihàn títóbi ọlọ́run ọlọ́run ọba ọba ṣe yóò wù ọlọ́run ó ṣe léèwọ̀ kápúra pẹ̀lú orúkọ nǹkan míì lẹ́yìn tọ́lọ́run àmọ́ nǹkan tó bá wù ọlọ́run nínú ẹ̀dá rẹ̀ ọlọ́run á máa fi búra ṣùgbọ́n èèwọ̀ ni fún àwa ẹ̀dá. E ká fi nǹkan míì búra lẹ́yìn ọlọ́run tó dá wa ṣùgbọ́n wọ́n bá wo ọlọ́run ọlọ́run lè fi oòrùn búra ọlọ́run wa ni wa ṣẹ́mùsì wọn tó háhá àfòòrùn búra wọ́n bá wo ọlọ́run wà lọ́kọ̀ọ́mọ́rin ìdá àtàláhá bọ́ bá wo ọlọ́run àfòṣùpá búra. والنهار إذا جلاها بسول أفصبرا والليل إذا يغشاها بول أفرفرا ọlọ́run ọba tó bá wù àfifúra bó bá wù ọlọ́run ni wàá dùn ha wal layli idha saja. bó bá wọ ọlọ́run àfàsìkò ìyálẹ̀ta àfibúra wa lẹ́yìn èyí dá sàjá ọlọ́run kò rú búra nígbà tọ́sán gbaṣẹ́ lọ́wọ́ òru àsìkò tó ṣe wípé òru kásẹ̀ ńlẹ̀ ọ̀sán wa gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ìdá sàjá àì ìdá gàtọ́ núrù nàhárì lẹ́yìnlá ìgbà tí mọ́lẹ̀ ọ̀sán bá ti bo tòru mọ́lẹ̀ onídìdá sàjá. لأن سجوة بمعنى الستر ó sì ń tọ́lá wọn bọ̀ lè fi búra nínú ẹ̀dá ẹ̀ àmọ́ ó sì lè wọ̀ fún wa a gbọ́dọ̀ fi nǹkan kan búra àfọlọ́ nìkan nínú sóra yìí ọlọ́run ọba tún búra pẹ̀lú ọ̀kan nínú àwọn ẹ̀dá wal mursalati urfa. ọlọ́run ọba ní mo fi wọ́n búra wàlmúrúsálàtì ọ̀rúnfà àwọn màlẹ́kà táwọn ọlọ́run ọba tá a tú wọn sílẹ̀ tá a rán wọn níṣẹ́ tọ́lọ́run bá ti ló yá wọ́n ti lọ bọ́lọ́run bá ti tú wọn yẹ́ ẹ lọ ṣe nǹkan báyìí wọn ò ní wẹ̀yìn irsal wàlmúrúsálàtì iná lọ́sọ́fà ẹ́ rusulan minal malaikati wa minan nas ọlọ́run yan òjíṣẹ́ nínú àwọn màláìka àti nínú àwọn ènìyàn ọlọ́run ọba fi àwọn màláìka tó ń rán níṣẹ́ ọlọ́run ọba fi wọ́n búra. ọlọ́run ọba ní mo fi àwọn màláìka tó yẹ pé tí wọ́n bá ń lọ bí ìgbà tí atẹ́gùn ìjì ńlá ní bá ń lọ hù hù hù bí wọ́n ṣe máa lọ nìyẹn tó bá kọjá ìjì ó máa tẹ̀lé wọn níbi tí wọ́n lágbára dé tí wọ́n bá ń là ẹ rí i pé lókè sánmà atẹ́gùn tó ń bẹ lókè ó lágbára èyí tó ń bẹ nílẹ̀ lọ abẹ́ẹ̀kọ́ atẹ́gùn tó ń bẹ lókè ó pọ̀ èyí tó ń bẹ nílẹ̀ lọ bí yẹn bá fẹ́ máa lanu atẹ́gùn òkè tí yẹn bá gbọ́ náà lágbára atẹ́gùn yóò dá ọ padà amọ̀lẹ́kọ̀ọ́ wa máa là kọjá atẹ́gùn yẹn kó sì mọ̀ gbé nǹkan kọjá nínú wọn. fala asifati asi wan nashirati nashira. ọlọ́run ọba ni mo fi àwọn màláìkà mo tún fi wọ́n búra wan nashirati nashira àwọn màláìkà tó ṣe wípé ń táwọn ọlọ́run ọba tá a bá fi rán wọn ń ṣe wọn á fọ́n ká wọn á mú dọ́dọ̀ ànábì tá a rán wọn sí wọn ná ṣòro tìǹà ṣòro àwọn mọ̀lẹ́kà tó pé tí wọ́n bá ń lọ wọn gbogbo yẹ wọn báyìí wọn á fò wọn ó nà ṣáà yẹ wọn wọn ó nà wọn ọlọ́sọ̀rọ̀ yà wọn mọ̀lẹ́kà náà alukur'an ọlọ́ni wùlí ajínhàtí mọ́tìnà wà tòlá àtàwárọ̀bá mọ̀lẹ́kà mi bẹ ìyẹ́ ó lé ní ẹgbẹ̀rún èmi ń bẹ ìyẹn méjì èmi ń bẹ ìyẹn mẹ́ta èmi ń bẹ mẹ́rin èmi ń tún jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá wá ń lọ àwọn tìyẹ́ wọn ni ni wọ́n fi ń fò tí wọ́n bá ń lọ lásìkò tí wọ́n ń fò yẹn ọlọ́run bá ní mo fi búra. ọlọ́run ọba ní mo tún búra falifáàrí kọ́ ti fárúkọ́ mo fi àwọn màláíkà tí wọ́n máa ń ṣe òpinya láàrin irọ́ àtòdodo mo fi wọ́n búra irọ́ ló ń bẹ lélẹ̀ á wà fi ìwé rán wọn wá yìí rán wọn sáwọn ànábì ọlọ́run ọlọ́run ọba ni mo fi àwọn mọ̀lẹ́kà bẹ́ẹ̀ mo fi wọ́n búra. ọlọ́run ní mo fà àwọn mọ̀lẹ́kà mọ́lẹ́kì àtẹ̀dẹ́kírọ́ tí wọ́n máa ń sọ sórílẹ̀ tí wọ́n máa ń mú wá fíkọ́rọ́ ìrántí ọlọ́run alukur'an àwọn àwùjọ ọlọ́run tó ṣáájú ọlọ́run bá ní mo fi àwọn màláíkà tá a máa ń gbéṣẹ́ ìlẹ̀kọ́ òdekir àwọn ni wọ́n mú ìrántí wá sáyé nígbà tí wọ́n bá mú wá ọlọ́run bá ní mo fi wọ́n búra. ọ̀dọ̀rọ̀ yálà ìránṣẹ́ pé ọlọ́run fẹ́ forí jì ẹ̀dá ọlọ́run ti lè fẹ́ fi àjà àwọn èèyàn kan gẹ́gẹ́ bí àwọn ìran ànábì Yunus ọlọ́run tó wá rán màláíkà pé ó yá lọ sọ pé mi ò fi àjẹ wọn mọ́ ó nìyẹn àwọn onóbẹ̀rọ àbí kí wọ́n wá ṣèkìlọ̀ ìyá pé ilé ń ṣe tẹ́ ẹ̀ bá jáwọ́ ìyá òjẹ́ ti yín méjèèjì lọ́lọ́wọ́n bá máa ń rán wọn màláìka fún. gbogbo ìbúra tọ́lọ́wọ́n bá bú síwájú tó bẹ́ẹ̀ sọ gan náà ni pé nọ́mọ́tò àdúrà làwọn akẹ́ ọlọ́run dájúdájú gbogbo ta báyìí ṣàdéhùn rẹ̀ pátá làwọn akẹ́ gbogbo ẹ̀ ni ó di múmúṣẹ gbogbo ẹ̀ ni ó ṣẹlẹ̀ wípé ẹ kú làwọn akẹ́ yóò ṣẹ àbí òní ṣẹ wípé wọn ò sìn yín làwọn akẹ́ yóò ṣẹ wípé ẹsẹ̀ mi nu sàárè làwọn akẹ́ yóò ṣẹ wípé àgbẹ̀ ìdìde nínú sàárè yín làwọn akẹ́ nǹkan tí ṣẹ ni wípé nàró fọjọ́ pípẹ́ níwájú ọlọ́run làwa gẹ̀ níjó sẹ́ni wípé ọlọ́run ọba yóò dájọ́ láàrin kó wa làwa gẹ̀ níjó sẹ́ni fọlọ́run ọba yóò ṣe mí yóò gbé mi ìsánu kalẹ̀ yóò wọ̀n wá yóò wọ́n sẹ́ wa làwa gẹ̀ níjó sẹ́ni wípé ọlọ́run ọba yóò ṣe gbígba ẹ̀tọ́ ẹni tó fúnra wọn ọyà fún un lẹ́tọ́ ẹ̀ padà làwa pẹ́ níjó ṣẹlẹ̀ ní kíkọjá lórí afárá sirat làwa pẹ́ níjó ṣẹlẹ̀ ní kọ́ńtọ́rọ̀ làwa kí wíwọ àlìjọ́nà làwa kí wíwọ náà làwa kí nàbà tó àdúnà lọ. pípẹ́ nìkan ó lówó láyé ẹnìkan ó tòṣì ẹnìkan ó rí jẹ ẹnìkan ò ní rí jẹ ẹnìkan ó bímọ ẹnìkan ò ní bímọ ẹnìkan wà nípò ẹnìkan ò ní í sí mbẹ ẹnìkan ó fìgbà kan wà nípò rí yóò padà wá di pé kò ní í sí mbẹ mọ́. ìnáma tó àdùn nàlá wá gbogbo ntọ́lọ̀ wọn bá sọ yẹn pátá gbogbo ẹ̀ ó ṣẹlẹ̀ làbá fi sọ wípé. ìyálùmọ̀ọ́rọ̀ láti ṣahadita duwalu. من سره زمن ساعة وزمان من سره زمن سرة وزمان هي الأمور التي هي الأمور كما شهدتها دول من سره زمن sáàtì ò azimánú wọ́n sàárọ̀ ò zàmánú ò sàárọ̀ lẹ́kọ̀lẹ́ ṣe ìdáàmà tàmánú kò sọ́nù fọlá yóò kàrọ̀ bìtì ibi láì ṣe ìsánú ìyálé umuru kàmá. شادتا دول من سره زمنون ساعة أزمان من سره زمن ساعة أزمان gbogbo tọ́lọ́wọ́n bá sọ pátá ni ó ṣẹlẹ̀ lẹ́kọ́ lè ṣe àfààní gbogbo nǹkan pátápátá ìdáàmà tá a mànà kó sọ́ọ́nù níjọ́ tó bá ti pé níjọ́ yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní dínkù. tá a mànà kó sọ́ọ́nù níjọ́ tó o bá ti níwọ lórí rẹ pé ju gbogbo ayé níjọ́ yẹn náà lórí yẹn ti ń dínkù. ṣe ìlàmà tà mànú fún sọ́nù lọ́la yóò kọ́ rọ́bì pé bẹ́lẹ̀ àìṣe é. níjọ́ tí wọ́n ti bí wa níjọ́ náà lẹ́mí wa ti dínkù. níjọ́ tá a ti dáyé níjọ́ yẹn ló ti díjọ́ kan níjọ́ tá a lò láyé. لكل شيء إذا ما تم نقصان فلا يغر بطيب العيش àfáàní lè kó lè ṣe ẹ̀ gbogbo nǹkan pátápátá ìdáàmà táàmà níjọ́ tẹ́ ẹ bá ti ló ti pé nọ́kó sọ́ọ́nù níjọ́ náà ló ti bẹ̀rẹ̀ sí ní dínkù nígbà tá à ń bẹ ní kékeré à ń dàgbà à ń dàgbà à ń dàgbà à ń dàgbà tá a bá wá débi kan á wà tún mọ̀ wálẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti dàgbà tó o bá ti lè wọ ọmọ ogójì ọdún bẹ́ẹ̀ yẹn bá ti wọ ọmọ ogójì ọdún ìyókù wálẹ̀ ni lèkúlè ṣe ìdáàmà táàmù ọ̀sánù wọ́lá yóò gọ̀rọ̀ obìnrin bẹ̀rẹ̀ àìṣe bẹ́ẹ̀ yẹn bá ti kúrò ní mọ́ra alátùtù fúlà ojú kò lẹ́ni tá a lè pè ní bébì ojú kò lẹ́ni tá a lè pè lọ́mọdé ojú dẹni tí wọ́n ti pè ní rọ́jùlù ọkùnrin díẹ̀ ló kù tó bá ti lo díẹ̀ ń ó tún wálẹ̀ torí pé tó bá ti kúrò ní fifty tó bá ti ń wọ fifty ó ti ń wọ sixty lẹ́kọ́ lè ṣe ìdáàmà dáàmà sọ́nù fọlá yóò gbàrọ́ obìnrin bẹ̀rẹ̀ àìṣe ń sá mo lè tètè ya ṣe yìí tó bá fẹ́ ṣe láti fi ṣe tọ́lọ́hún àsìkò kan ń bẹ wọ́n na àgàsọ̀ fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nu ò fún ọ lágàsọ̀ ó lè pọ́n fúnra rẹ wọ́n tún wá na okùn sí ọ wọ́n na àgàsọ̀ sí ọ ó ní mi ò lè gùn ún mọ́ lẹ́kọ̀ọ́ lè ṣe ìdáàmà táàmànà kan sọ́ọ́nù kọ́lá yóò gbàrú bẹ̀tẹ̀ bẹ̀lẹ̀ àìṣe ẹ̀ ń sá obìnrin awọnulé amú èyí tó dáa nínú àtíkè àfikún ojú amú èyí tó dáa nínú kírìmù ojú a máa dán a máa ṣèyàn lọ́yìn ó dàbọ̀ bá ṣe sì rí ojú ojú ara rẹ̀ ó sì mọ ṣẹ́gìrì ṣùgbọ́n tó bá yá gbogbo nítorí kó fi pa ojú náà kò ní í dà mọ́ lẹ́kọ̀ọ́ lè ṣe eré ìdáàmà kó sọ́nù fọlá yóò gbọ́rọ̀ bèké bẹ́lẹ̀ àìṣe bí wọ́n bá ní kán fún ọ níyà tó ti wọ seventy five years kání kọ́ ra kírímù kọ́ máa fi pajú ò ní gbà má fi kírímù pajú nǹkan kò lè dán mọ́ lẹ́kọ́ lè ṣe ìdáàmà táàmánà kó sọ́ọ́nù kọ́lá yóò gbọ́rọ̀ kété bẹ̀rẹ̀ tí n bá lọ títí tí n bá rí arúgbó tí n lọ tọwọ́ rẹ̀ wá ń gbọ̀n báyìí ìdí máa wá sí mi lọ́kàn ní ó mọ̀ ti jọ́ táwọn èèyàn ń jà nítorí ẹ̀ ẹ wá máa dá nítorí ẹ báyìí. lẹ́kọ́ lè ṣe ìdá máa dá mọ̀nà kó sọ́nù wọ́lá yóò gbọ́rọ̀ bèbè bẹ̀rẹ̀ àìṣe ẹ̀ sánú. mọ̀ ọ̀rọ̀ kà máa ṣáàbì sáàdù wà ló máa ń sàrọ̀ ọ̀sàmánú sàátì wàásìmánú máa ń sàrọ̀ ọ̀sàmánú sàátì wàásìmánú ajẹ́gbẹ́gbà tápá ṣe é gbé tóge ṣe é ṣe ẹjá fi ṣe tọ́lọ́hún àsìkò kan ń bọ̀ tó yẹ kí mo bá fẹ́ sojú òun gan kò ṣe é ṣe mọ́ ọmọkùnrin adéfìlà agbèsígi mú báyìí ìgbà kan ń bọ̀ bọ́ ọ bá gbé la ilaha illallah muhammadur rasul ojú ó ti wá hun jọ ojú ó ti hun jọ ọ̀kan nínú àwọn ọmọ tó gbajúmọ̀ láyé ọkùnrin náà wọ́n ń pè ní Ambrose Ali tí máa ń jàṣẹ́ lọ́dún kan ó wà lọ́dọ̀ òun ló champion league nígbà náà gbogbo ẹni tó mọ̀ sẹ́jà jù láyé òun ló gbé ló gbé gba orókè ìgbà tó wá gbé gba orókè tó fún bẹ́ẹ̀lì yẹn ó wá náwó sókè ó ní upgrade hmm? ó ní upgrade, rate ìtumọ̀ tó wù ní pé ń tóbi òun ga ìgbà tó ń bẹ lọ́dọ̀ ìgbà tágbà dé wọ́n wá fẹ́ ṣe olympic wọ́n wá fẹ́ fi pọnlé wọ́n fẹ́ fi họ́nà ẹ̀ wọ́n máa iná kan bẹ níbi olympic wọ́n ní kẹ́nìkan ẹni tán bá pọnlé tán ni wọ́n ní kó lọ light kó lọ tán náà yẹn sí náà yẹn wọ́n tó fi parí olympic òun ni wọ́n wá fi nǹkan yẹn họ́nà níjọ náà pé kó fi iná yẹn síbẹ̀ jẹ̀máà èyí ó sì bẹ́ẹ̀ lè máa bá sọ ọwọ́ wa ń gbọ̀n báyìí ọwọ́ rẹ̀ wá ń gbọ̀n àti múná ọwọ́ wá ń gbọ̀n kò lè dáná yẹn mú ọwọ́ wá ń gbọ̀n lánàá ló sọ pé i'm great tẹ́pẹ́ lánàá ọ̀nà fún kódà yóò fò débẹ̀ ṣùgbọ́n lóde kọ́ ọwọ́ wá ń gbọ̀n àti fi iná yẹn sí wá di wàhálà kó lè ṣe ìdáàmà táàmà lóko sọ́ọ́nù fọlá yóò kọrọ bèbè bèbè àìsè sánú. ìwọ lolójú kò rí ọ lọ obìnrin èyí lọ ó mú balẹ̀ tọ̀hún lọ orí wípé ọbẹ̀ yẹn lélẹ̀ àsìkò kan ń bọ̀ tí wọ́n bá ní baba ẹ̀wà jábà ń wọ́ lọ́mọ kékeré ẹ̀dá pẹ̀sà pẹ̀sà ṣètò jábà ń wọ́ lọ́mọ kékeré ọmọ tó àti ẹ̀fẹ́ pàwọn ni. Èkó lè ṣe ìdáàmà tá a mà lọ́kọ́ sọ. Dàbọ̀ rọ̀bì pé bẹ̀lẹ̀ àìṣe ẹ̀ ń sánú ilé gbogbo lọ́fẹ́ máa ń gbé àjà méjìlá àsìkò kan ń bọ̀ ó nìkan gbé ọ wá sí down floor torí pé ò lè gun òkè mọ́ ẹ̀sájú ọmọ dúró ń bì sì ni ìwọ ló kọ́ lónílé rororo àsìkò tó ò ní lè ṣe gbogbo ẹ̀ àsìkò kan ń bá gbé ọkọ̀. mọ́nsàrọ̀hù sàmánú sàátì o àfààní tó bá wá rí bẹ́ẹ̀ fọlá yóò bá rúbẹ̀ tó ibi láàyè ṣe é sánú yòdòyòdò ayé tá à ń lé ní kámẹ́jọ ń tàn wá jẹ lóòótọ́ tó bá kọjá àwọn èèyàn àmọ̀kọ́kùnrin kọjá bó bá kọjá lóbìnrin àwọn èèyàn àmọ̀pá rẹ̀ kọjá ṣùgbọ́n àsìkò kan ń bọ̀ kódà tí wọ́n bá ní wọ́n fi ọ̀tọ̀ rẹ̀ wọ́n tún fi one million lé kò sẹ́ni tí ó gbà ta ni ó gbà ògùn kan ti ń gbà ẹ̀ dá sẹ́yìn ò lọ́gbà òun sì nìyí tí bá ń kọrin tẹ́lẹ̀ tí bá ń kọrin ìfẹ́ yóò máa dùn létí ìyálé umuru kama ṣáàdìtà àdúwà lọ mọ́nsàrọ̀ ọ̀hún sàátì wàásìmánú máa ń sàárọ̀ ọ̀sà màánú ọ̀sà àti ó àfáà ní kò má jẹ́ kí yòdòdò ayé kó tọ́ ọ jẹ èyí tọ́lọ́hún ṣe fún wa yìí ẹja fi ṣe tọ́lọ́hún gbogbo ẹni tó bá wá fi ìgbà tó ń bẹ lábara pábà yìí tó bá fi ṣe tọ́lọ́hún tí yìí wá di rédèrèdè níkẹyìn ayé ẹ bá wà wọ́n àfáà ńlá ohun àtúndá ṣákáṣáká tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ adálẹ́nu wọn bí wọ́n bá fẹ́ dìde wọn á dìde wuyà ó ń bẹnu àwọn àfa àtẹ̀yẹ pé tó bá jọ̀dọ̀ ó tún wọn sáré tẹ̀lé wọn lẹ́yìn ni wọ́n sì fi darúgbó nítorí pé wọ́n lò dáadáa wọ́n fi ṣetán lọ́hún wọn ò fi yapa aṣọ lọ́hún wọn ò fi lòdì sítọ́ lọ́hún lẹ́ẹ̀fi mọ rẹ lónìí lónìí bọ́ bá dún ìtọ́ ọmọ jálẹ́nu ẹ̀ ní subhanallah ìtọ́ ọmọ jálẹ́nu ní ẹ bá wọn fáńkì ẹ bá wọn fáńkì ẹ bá wọn fáńkì náà àbí wọn ní ká gbé ke sẹ́nu lórí pé ẹnu yẹn ò lè dúró kọ́mọ́ máa dátọ́ ó sì nìyí lè ẹnu yẹn níbi nkọlọ́mọge tẹ́lẹ̀ wọ́n yóò gbọ́rọ̀ bìtẹ́ bẹ̀rẹ̀ àìṣẹ́ ìsánú wọ́n yóò gbọ́rọ̀ bìtẹ́ bẹ̀rẹ̀ àìṣẹ́ ìsánú. ìwá ṣe pẹ̀ bí kó wá bá ṣe lò ó náà ni ó ṣe bá pàdé níkẹyìn ọjọ́ bí kò wá bá ṣe lò ìwọ̀nba bá ṣe wà yìí ojú ẹgbẹ́ wa mí ń bẹ tí ò rí bí àwa ṣe rí abẹ́ẹ̀kọ́ nígbà bá ń sọ ọ̀rọ̀ bí àwọn ọdún mélòó sẹ́yìn ẹlẹ́mí àmọ́ òrùka kí wàá lè jìyẹn gan ẹlẹ́mí bẹ ó ti ló bálabàlá gbogbo ètè ti jóná fún gbó ẹgbẹ́ ti wọ́ báyìí. subhanallah bẹ́ẹ̀ bá ah kò sí awọ nìkan ló kù gbogbo inú yẹn igbó ti jẹ́ tán àtòkòkòrò ọmọ thirty five years twenty five years àfààní ìyáálé ọmọ ọ̀rọ̀ ká máa ṣa àdìtà àdúrà ẹ̀sìn ṣe dáadáa fún wa gbogbo ẹni tó bá lẹ́sìn tó o sì tẹ̀lé tẹ̀sìn wípé àǹfààní rẹ̀ ni ẹlòmíì ṣe sìnà kò rí nàmá níbi tó ṣe sìnà dé kò rí nàmá ọmọ thirty years ọmọbìnrin mi ń bẹ ó ti wọ́ lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti fi sìnà wọ́n ti fi wọ́ lẹ́gbẹ̀ẹ́ tí bá rìn bí awọ́dì báyìí ló ti máa rìn bí awọ́dì ajá ntọ́sọ̀rọ̀ ẹ̀dá nìyẹn ìyálé ó mọ ọ̀rọ̀ ká máa ṣàtìṣàtò wà lọ́wọ́ máa ń sàrọ̀ ثمن ساعته أزمان من سره زمن ساعته أزمان bọ́ọ̀bá wa rẹ lómi ọmọ mi lágbájá bóòlù sí wa dàbá yìí ẹjọ́ sì wé ní bọ́ọ̀bá tó wá rí bá bóòlù ọ̀rọ̀ rẹ sì wá rí báyìí òun náà kọ igbó ni òun náà kọ ògógóró ni òun náà kọ zìnà ni òun náà kọ jíjẹ haram òun ni ìyálé òmùhòrò kan náà. شادتا دول من سره زمن ساءته أزمان من سره زمن ساءته أزمان àfààní ìyẹ́lùmù rò gbogbo àlámọ̀rí tẹ̀rí yẹn kà máa ṣáàdì táàlù wà lọ òdúró mi kan gbogbo ayé ni bẹ́ẹ̀ nìkan bá ní lónìí ó lè dọ̀la kó mọ̀ ní mọ́ kò síjà kínní lòdò kọ́ máa fa ànímí olè láìmọ̀ kan kọ́ máa láìmọ̀ kan sì jẹ́ àfa tó bá dọ̀la ka yálẹ̀ o mọ̀ ọ̀rọ̀ kà máa ṣáàdìtà àdùnwà lọ máa ń sàrọ̀ òun sàmànù sàátì òun ẹni tó ń jọ́ kálẹ̀ ni ó padà wá dọ́mọṣẹ́ ìyálùmùrù kà máa ṣa àdìtàdùn wa ni afá ló ń yí ni ìwọ tó bá yẹ pé ibi tó yí kàn ọ́ lè ní kò tẹ ọlọ́run sí sùúrù bí ò bá padà yí kàn ó lè kàn ọmọ rẹ ìyálùmùrù kà máa ṣa àdìtàdùn wa nù máa ń sàrọ̀ òun sàmànù sáà ti wàásì máa nù. من سره زمن ساعته أزمة àbáàní ẹni tí ayé bá dùnnú léni kọ́ máa ń retí ìbànújẹ́ lọ́la báyìí ṣe rí nìyẹn dùwà lónìí ẹni tó bá sì kàn ìbànújẹ́ léni kò lè máa lọ bẹ́ẹ̀ kó máa retí ìdùnnú lọ́la máa ń sárọ̀hù zàmánú sáàtì wàzímánú máa ń sárọ̀hù zàmánú sáàtì wàzímánú ọlọ́run ọba wa ni wa iná máa tó iná máa tó àdúnà làwa fẹ́. gbogbo nǹkan tá a ṣàdéhùn pátá ni ó ṣẹlẹ̀ abàǹṣàdéhùn pé rí jẹ láyé yóò ṣẹlẹ̀ abàǹṣàdéhùn pé ó tún lè sáfẹ́rẹ́ kẹ́ mọ́ rí jẹ yóò ṣẹlẹ̀ abàǹṣàdéhùn pé ẹ lè lówó lọ́wọ́ láyé yóò ṣẹlẹ̀ ẹnìkan ò lè dí àìtúnṣe àdéhùn tó tún lè sáfẹ́rẹ́ nígbà míì gbogbo ẹ̀mí ó máa iná máa tó àdúrà gbogbo ń tá bá ń ṣàdéhùn pátá gbogbo ẹ̀ náà ni ó padà máa ṣẹlẹ̀ tó bá wá ń ṣẹlẹ̀ ká ṣe sùúrù tó bá ti ń ṣẹlẹ̀ ká ṣe sùúrù ká má fara ya má jẹ́ nìkan ó sọ pé nìkan ní í ṣe ọ́ sọ fún wípé ìyálé kò mú òrùka mẹ́ ṣáà níta àbúwà lọ́wọ́ máa ń sàárọ̀ ò sàmánú tá àti ò azimánú máa ń sàárọ̀ ò sàmánú tá àti ò azimánú. níjọ́ tọ́mọ rẹ kú àwọn èèyàn lẹ́nìkan ló ṣe ọ́ ṣùgbọ́n níjọ́ tó ń bímọ wọn ò sọ pé nìkan ló mú ọlọ́run ọlọ́run ló ṣe ó sì wáá jẹ́ pé dọ́tọ́ lọ́hún fún ọmọ rẹ lọ wọ́n lẹ́nìkan lọ pa tó sọ ọlọ́mọ níjọ́ tó ní fún wa lọ́mọ ńkọ́ níjọ́ tó wá gbà kí la fẹ́ ṣe. منصره زمن ساعته وازمان منصره زمن ساعته وازمان إنما توعدون لواقع mọ̀tọ́lọ́wọ́n ọba sọ pátá tó ṣe ládé gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ àwa abẹ lọ́hún kọjá kẹrin ìwà ó pọ̀ kọjá kẹrin ìwà ó pọ̀ jù bànújẹ́ lọ gbogbo ntọ́lọ́n bá sì ti kọ́ lẹ̀ pé yóò máa jẹ́ ní tí ó fọwọ́ bà wá lẹ́mìí mẹ́jọ ó ba ìgbàgbọ́ wa jẹ́ amúdálé máa kọ́lé àmàmì sọ̀rọ̀lá máa wà wà kọ́ ni wà má kàlà wà kàlà ni wà má kàfà wà kàfà ni sọ̀lá ìbàdí ọ̀lùmọ̀nà alẹ́ nàbí. فقد نجا من نيراني له لما دفل مزايا وعصيت سيت طلالي توبي لمن بيوداه قد كدا من ديناني ودينه حنفي طريقة للجنان من دعياجي جلبي غير واني من حاسي وقاية من هواني ببن راجي وذاك ابن سكوني يا ربي سدد خطاه يا ربي عم سقاني وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما